الدعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو بطالبه wà máa dùn á al-kafirina illa fi dalal. èyí ni ẹ̀kọ́ ìgbàgbọ́ tí ó máa dé sí ti bọ̀yìn nípa èyí one seven dot nine fm ní dédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ nígbà ọgbà Ṣàmùsùndínì Ṣítù bàbá ẹlẹ́jà ṣe onígbọ̀wọ́ rẹ̀ kí lẹ́dàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tàmọ̀ sí bàbá ẹlẹ́rọ. ní abúlé sẹ́ríkì ògbómákiri àwọn àfáwà àgbà tí wọ́n ma bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abọ́lọ́dẹ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque lẹ́mẹ́ adẹ́kùtà ẹ̀ máa bá wa pa lọ. alhamdulillahi rabbil alamin wala udwana illa ala zalimin ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من نهج بنهجه إلى يوم الجزاء أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من يطلع إليك فجأة صلاة الله أبتي ولا رجاء àti ìfẹnitá lè ti wé àti ọkọ̀ ṣiṣẹ́ tó gbára sáyé tó dẹ̀ pàwọ́ láṣẹ pé kí a máa jẹ́ fún fún un. ó ṣàdéhùn ìkẹ́ ẹni tó bá fi òun lè ṣe ìlérí ìyà ọ̀rẹ́kẹ́ni tí ò bá fi wọn ọlọ́run. ẹ ṣe léèwọ̀ fún wa láti máa fi kàn mí. pàápàá jùlọ ìṣe tí àwọn èèyàn lónìí tí wọ́n ń sun tọ́nà wọn bá dá òwò ni o. gbọ́dọ̀ yóò tó bá sun tọ́nà wọn bá dá kó má gbàgbé pé ohun tóun sìn yóò ní àlìjẹ́ ńlá tó lè fi òun sìn àwọn tó kọ́kọ́ lọ́wọ́ bá tí ó já wa yẹ kí ọmọ àná sí. akẹ́kọ̀ọ́ ìwà ya wa káàbọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ tó ní. wọ́n tó síwájú níbi tí ọba ìdánilẹ́kọ̀ọ́ adé ní àná à ń ṣàlàyé fún wa bọ̀. nípa tí ó jẹ́ ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ kòrónà tó wà lọ́wọ́lọ́wọ́ yìí àti fún ọkọ̀ àkọ́kọ́ náà ní kábọ̀ ọlọ́lọ́run ẹ̀jẹ̀ ká mọ̀tálẹ̀ kejì inú rẹ̀ ń kúrúkú náà lọ́ba tó mú àrùn yín wá náà ni ká wà ní mọ̀ tuntun mọ́ra ní gbogbo àsìkò bí kí àkùsọ mélòó yẹn náà wà fún wa. bákan náà ajẹ́ká mọ̀ wípé ká yàgò fara ẹni díẹ̀ lásìkò yìí tẹnu kálukú sì di mọ́lẹ̀ ká jókòó sáwọn ayé wa ká lè máa bọ́ mú wa ká máa bọ́ ara wa. àdẹ̀fún yẹn náà tún kí àwọn ẹlẹ́hàá wa kórìíre ohun tí àgbáyé ń pariwo lónìí à ìlú ń ká ìmúnà rárá bí kí n jẹ ẹlẹ́ha Allahu akbar tẹ̀lé ẹ̀yà tó kọ́ ń jẹ́lẹ̀ fún ẹlẹ́ha rè é kí àwọn ti mọ̀ra tó pé ọjọ́ sí ọlọ́run. àwọn tó ń gbalága nípa pé ẹ̀sìn mú ìwá ní ìta àwọn ṣe òfin ọlọ́run ọba ni. ṣùgbọ́n àrùn mú ìwá ní ìta wa ń bọ́ mú kiri nísìnyí àdìgbò rẹ̀ má bò nípa ya pé ká máa kókó kókó ọlọ́run níbi ọ̀ràn wa o ọlọ́jọ́ kan bákan náà ibi tí a gbẹdúró lánàá náà ni akọ àwọn ẹ̀rí wá ìtàkùn ká mọ̀ wípé kájìnà síra ẹni ní àsìkò yìí kò túmọ̀ àìnígbàgbọ́ o bákan náà ká má rọra pọ̀ nínú mọ̀sáájú kírun pọ̀ kò túmọ̀ sí fún ìpa àti ọlọ́run bá pè ní kìí ta náà yẹn rí fún eléyìí. nígbà tí ìkànnì náà fọṣọ àgbà ọmọ rẹ bíi ìfọ̀tọ́ bẹ̀rẹ̀ jù ọlọ́wọ́ tá nù. ìgbà tó ń sọ fún àwọn èèyàn lásìkò tiẹ̀ náà wípé káwọn èèyàn ṣọ́ra kí wọ́n má tara rora. Ọbọ̀ òun lè máa sọ fún mi pé. Àfẹ́rọ́ra ní kọ́dárì láà. Ó fẹ́ máa rò bí ìgbà tí ó pé tí ọmọrò ń sọ yìí, ọmọrò tí ó máa yí kì níbi ìgbà tó ń ṣe afẹ́ máa sá fún wa. Àfẹ́rọ́ra ní kọ́dárì láà sáfẹ́ máa sáfà kọlọ̀ ọlọ́run ni. ṣíbẹ̀ kọlọ̀ ọlọ́run ní àrùn kí ló wáyé tí wọ́n ní káwọn yẹn yàgò fún ara. ọmọrù wa fún àbúrò ọ̀bẹ́dà lẹ́sìn lọ́dún náà yìí pé. nàfírù mi pàdánù ìlà pàdánù ìlà. ó ní bó ṣe wúlọ̀ ọ̀rọ̀ rí àtúbẹ̀ ká sá fún kádàrọ̀ ọlọ́run ṣùgbọ́n à ń sá Àkọ́bàrí Allahi ìlàrà àbárí ńlá. Sáàbí ń tọ́nà ti kàkọ́lẹ̀ pé máa ṣẹlẹ̀ láyé lọ sí bí ń tọ́nà kàkọ́lẹ̀ pé tàbá ní bá ìpàdé kàwà ni. Kọ́dàrù náà ni kọ́dàrù méjèèjì. Àbí, a ní tí ẹ̀bá ṣe bọ́ ṣe àdúrà tó lè yí kọ́dàrù padà. Ẹ̀mọ̀kọ́sílà ní tí ò bá sí nínú kọ́dàrú àpamọ́ àmì láyé tó máa jẹ́ títí wa àní lẹ́kọ̀ọ́ sí àti rírù nǹkan bẹ́ẹ̀ náà béèrè kúkú lè tó wa lọ́wọ́ kọ́dàrú ọlọ́run náà ti dúró ìdílé yẹn ẹjọ́ jìnà sí ara wa lásìkò yìí gẹ́gẹ́ bí òfin ọlọ́run ọ̀nà àbáyọ ilé tí ó tún tẹ̀lé asọ́bẹ̀rù tẹ̀lé wọn bá dé báyọ̀ báyìí ìtọ́kọ̀ náà بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ọmọ ọba ìgbẹ́ kámọ̀ nínú ayà yìí yìí pé àwọn máa dìdánwò wa nínú Suratul Baqara ọ̀nà ẹ̀rìn tí wọ́n sọ̀rọ̀ ayà 155 títí dé 158 Ẹ̀sọ́rì uh, oh, um, ọ̀nà oh, ni ọ̀rọ̀ tí ní à ń kàpọ̀ lọ́wọ́ yìí. Alánàbìrú ànàkùn. Ọlọ́run a máa gbùdán ọ̀rọ̀ wọn a máa dán wa wò. Ìṣẹ́yìn mìíràn lọ́kọ́ Wọ́n sì bẹ̀rù, wọ́n sì mìíwáwò. Wà ní ṣẹ́rù. Kòrónà fúnra rẹ̀ ń wọ̀ nípa ẹ̀rú pé. Kòró bí ẹ̀rú wọlẹ̀, ẹ̀rú pé. Bọ́ọ̀ ṣe jọba yẹ ẹ̀rú pé ni. Àbẹ́ẹ̀rẹ́ pé ń gba olówó ẹ̀rú ń gba ọlọ́lá, ẹ̀rú ń gba ọlọ́run náà mọ̀ ọmọ fẹ̀rù bà wá kòrónà dín dẹ́rù bà wá àwọn ará àdúgbò náà ará àlú tún dẹ́rù bara wa ayé àwọn kíní kan wà nílò àti bá dúpẹ́ káwọn àwọn èèyàn tún sùn mọ́jú ilé má ẹ̀rù láyé rí nǹkan nílé ni kéèyàn jẹ máa lera ẹ. ọlọ́run àti máa mọ̀ ọmọ fi ebi àwọn máa mọ̀ ọmọ fún ọ̀nà kúrò. bákan náà ìdínkù nínú dúkìá àwọn máa mọ́ mọ̀ kò ṣàdúrà fún wa. àwọn fúnṣe. bákan náà dínkù nínú ẹ̀mí owó rẹ̀ ní títí lọ. Ah, Allahu akbar. àwọn ọmọ yàrá tí wọ́n ti lọ ọlọ́mọ bá kẹ́ wọn. àmín. wọ́n tó wà ní ìdílé ààrẹ lọ ọlọ́mọ bá fún ọlọ́làfẹ́. àmín. àwọn àtàkùn láyọ̀ ọlọ́run fún wálẹ̀ nípa rẹ̀ láti lè ní dáadáa gbèsè o ọlọ́run àmà mọ́mọ̀ ṣeré léyìn àṣàmàrà lórí àwọn nǹkan ọkọ̀ ọ̀rọ̀ níwòye iṣẹ́ àbọ̀dún ti jáde ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọkọ̀ ní ìtìjáde ọ̀sán ó fi wá rí báyìí lọ́dún yìí ọlọ́run ní ìwáyé ni wọ́n máa ń mọ̀ sí ilẹ̀ bá dá òjò yẹn wàá rọ̀ bó ṣe yẹ. àwọn oríṣiríṣi àwọn nǹkan yìí ọ̀gá wọn dá àwọn òlú táwọn náà máa ń ọ̀dà first one first one wọ́n ní ní kálukú dé ìlú rẹ̀ àwọn oníyẹn náà ọ̀dọ̀ ọ̀dà wọn bí ìgbà kan. ọlọ́run bá ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. wà á kiri sọ́ọ̀dìrín. ó ní ṣùgbọ́n bàtà ń bá ṣe é ní ni ẹ bá mi fún àwọn èèyàn tí wọ́n bá ní sùúrù tí wọ́n fara gbọ́ fún wọn ní èrè ìdùnnú. àlàbí ilé ìlà aṣọ àbàtì hàn mú sí ìbátan kọlù iná lílà yíwa iná ilẹ̀ ìrọ̀jù ẹ̀yìn àwọn tí wọ́n ní sùúrù tí wọ́n gbà pé iná lè láàhì wọ́n lọ́nà ọmọ mẹ́lẹ̀ wà ó. àyínà ìrọ̀ jì ó. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yóò dọ́lọ́ ọmọ ìpín wá o. òun ló ní wàrà tó bá àwọn olólè fi wá rọ o. ọlọ́run jọ adé o ṣàánú wá o. lọ́wọ́ ọ̀rọ̀ máa jẹ wá ọmọ tara ni wá o. àwọn tó gbà bẹ́ẹ̀ sọ́dọ̀ ṣe sùúrù tí wọ́n máa fòfò kòtò kó rọrùn burúkú orí gan-an kó kẹ́kọ̀ọ́ ti gbóná àwọn èèyàn kan lónìí. Inna lillahi wa inna ilayhi raji'un ulaika alayhim salawatun min rabbihim wa rahmah. Ẹlẹ́ tí wọ́n bá ní sòrò tí wọ́n fara dọ́bà yìí, àwọn àwọn tí wọ́n nẹ́kọ̀ọ́ sí ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run. Tí wọ́n nẹ́kọ̀ọ́ sí àánú látọ̀dọ̀ Ọlọ́run. Ulaika humul muhtadun. Bákan náà àdáwò ń ṣẹlẹ̀ lágbàáyé báyìí sùúrù pàtàkì pípa ẹja sí o àdáwò bí ń ṣẹlẹ̀ nínú ilé ẹni kankan náà sùúrù la lè fún ojú o téèyàn bá ṣe sùúrù téèyàn bá kánjú ìkánjú ò má dánwò lọ o ẹni kankan bá ṣẹlẹ̀ sọ́dọ̀ mi náà lọ síta láti gbẹ̀rẹ̀ ìjọlẹ̀ láti fi oṣooṣù tó kù sọ láti fàṣeyamọ́ra ẹ̀ lọ́rùn wọ́n ti ṣe pé fún rẹ̀ wọ́n ẹ̀rọ ní azọ́pá tó ń ti bàjẹ́ nínú gbọ́dọ̀ tó ti bẹ̀rẹ̀ àwọn àlékà sọ pé àmì ó ti bàjẹ́ náà tẹ̀síwá yìí èyàn tí sọ̀tọ̀ púpọ̀ yìí tó ṣẹlẹ̀ yìí náà má ṣe kó má ronú kùn yìí ẹlòmí náà ní kásítẹ́ àtẹ̀m nígbà tá a rò pa wá ń kọ́ owó tó pa ayé náà tó nǹkan ebi nǹkan ò lè pa kò fẹ́ni tó ṣẹlẹ̀ náà àdúgbò ṣẹ́rí ńgbà tí wọ́n bá wà nínú ìnira ìgbà náà ni wọ́n á ń sọ fọ́lọ́hún kírísítì tọ́lọ́hún bá sọ ní pé ọmọ ìjọ gbogbo ìtàkọ̀ ìjà dáa kọ́lé ní tó fẹ́ bẹ́ ń tara ní lóhùn bí kì í ṣe wọ́n ọlọ́run ọlọ́run bá ń retí pé ní tara ní kòun tàbíkọ̀ nínú ìnira tá a wà lọ́wọ́lọ́wọ́ ìjọ ká pé ẹ máa sọ fọ́lọ́hún pẹ̀láhùn ọ̀ṣẹ́ ìbànújẹ́ ìpáyín kékeré àdáwò tó dé wá ìpàwà kakó lórí ilẹ̀ ní tó kàn nìyẹn o ṣé ìgbà kúkú náà kọ́ tẹ́lẹ̀ yìí òkú súnmọ́ ọlọ́run ẹni tí ìlú náà bẹ̀ tó bá ti kú ká fi súnmọ́ ìlú ìpìlẹ̀ tó dọ̀ ọlọ́run ẹ̀rọ ìmúra fún ọ̀rọ̀ kíkí wa kájùmọ̀ sí wa bàjẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà lónìí kájùmọ̀ ìbéèrè àtàǹdàbọ̀ lánàá nínú àbẹ̀rẹ̀ tó wà ní ìtàn àwọn ń béèrè àtàǹdàbọ̀ lánàá ni àwọn ọkùnrin àti obìnrin tí wọ́n ti ìfẹ́ra wọn sílé tí ìpẹ́ra wọn láti fún ara wọn. eléyìí ò dá o ká lọ ṣàkóso lórí ilé ń sábà ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ ọ̀pọ̀ púpọ̀ ẹ̀yìn bí àwọn ètò bàlágà ẹ̀sìn wọn ẹ má lè mọ́ wọn ẹ̀tọ́ wọn ní níṣẹ́ ń tó wà lára wa yìí tó bá ti ń béèrè fún tó fẹ́ jẹ tàbí tó fẹ́ jẹ lójú ọ̀nà ẹ̀tọ́ àwọn àrùjẹ́ lójú ọ̀nà àìtọ́ so ẹni tí wọ́n mọ̀ pé nǹkan mọ̀ kápá àti níyàwó ọlọ́ tọrọ obìnrin ìfúlàmù ìfàyègbà wa ṣìnà ẹ̀ṣẹ̀ ńlá ní ìbínú ọlọ́run lábẹ́lẹ́ ọkàn náà nínú ìbéèrè kí n tó wá ní tẹ́lẹ̀ táwọn èèyàn ti béèrè àti nínú pàtàkì adáhùn lórí ẹ̀ lónìí ó náà ní ìyẹn ṣe béèrè lórí wípé nínú àsìkò tá a wà yìí ṣùgbọ́n tààràwí ìta ń kí àti àyàmì lọ́la àti káàkiri àlájú tó wà ní tẹ́lẹ̀ wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ṣùgbọ́n tààràwí ọ̀ṣì tó lọ́wọ́ pẹ̀lú àwọn àfọ́ọ̀sì tí wọ́n ti kọjá tí wọ́n ṣe ṣe lálàyé òun náà gẹ́lẹ́ òun náà ni fòlátù tààrà òun ni fara òun ni kìyàmù láì ẹni tí bá fi kí fòlátù tààrà wé lọ́pàá ní lásìkò tó dáa jù náà ní kíyàn kílé nù lásìkò tó ti pẹ́ nílé wa la tó kì í ẹ lè kí díẹ̀ náà lálẹ́ ẹ̀sọ̀ fún ìdẹ́kẹ́ kò fún òru ọkà mélòó náà lọ́bi máa ń kí ìyẹn náà jẹ́ nínú ìbéèrè táwọn yẹn béèrè lọ́wọ́ àǹṣà rọ́jà lọ́wọ́ tààrà àmì ha ó ní ànábì kí máa ń kí ju ó ní nínú ọ̀rọ̀ wọn bọ́ọ̀mù ni àbí nígbà tí ò sí Ramadan wọ́n ní ànábì kì í máa ń ti kọjá ẹ̀ṣẹ̀dá aṣara rọ́kàá tí ń tó rọ́kà mọ́kànlá lọ rọ́kà mẹ́jọ ajé pàrọ̀wé àwọn akẹ́rọ́kà mẹ́ta àti ní ìṣẹ́ méjì àwọn akọ́ pẹ̀lú sálámù ẹ̀yọ̀ kan ìyẹn rọ́kà mẹ́ta yẹn kó máa jọ sọ̀rọ̀ pẹ̀lú mọ́gbẹ̀ẹ́ gbogbo ìdáhùn ìníṣẹ́ kílẹ̀ àwọn béèrè yìí ọgbọ́n yẹn lọ́kọ́

أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ọ̀sán àgbà náà ní zero eight zero 1466. fresh one note oh seven point nine fm lábẹ́ Olúmọ